àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò Òtóyìn ètò àṣírí ayé pẹ̀lú èyí ojú òrété àti màmá àlùbáríkà àwọn ìbílẹ̀ ní ìlú gbódú lórí ètò lẹ́nìí kí la fẹ́ gbéyẹ̀wò kí la fẹ́ sọ ibo la ti fẹ́ mu bo la fẹ́ fàdàgbẹ́ ẹ̀rọ sí ẹni tí wọ́n wà nǹkan fìdílẹ̀ fìdílé nǹkan kájọ ṣe kí ni kájọ ṣe bá ṣe máa ń ṣe kó ba lè rí bó bàbá ẹ̀kú dédé yìí. èyí oge adúpẹ́. bàbá hmm, lẹ́nìí ọ̀rọ̀ tí a fẹ́ sọ ọ̀rọ̀ tí tó tó ní kàyéfì ni tí àwọn èèyàn dẹ̀ kí ń fojú sí kí ni ó ń fà á tí olówó ọlọ́ṣẹ́ pé ó ti lówó mhm. wọ́n dẹ̀ ní olówó ń ṣe ohun gbogbo tán kí ló ń fà á tó lùbẹ́ tó lówó tó lówó ṣe gbogbo tán tó wá ní àìsàn tí àìsàn yẹn wá ń bà á nínú jẹ́. ṣe iye oge. Sa? àìsàn tí bolówó nú jẹ́ tó bá jẹ́ ọkùnrin ọkùnrin tí ìdákọ́lẹ̀ bá mú tí ó bá lè ṣe déédéé pẹ̀lú obìnrin tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ tó bá sùn tì í tíyàwó bá rìn lọ tó bá rìn bọ̀ àgàgà ìyàwó tọ́lọ́run bá dá pé dáadáa sọ̀n mi ah, ìbànújẹ́ bolówó hmm. ìbànújẹ́ á olówó tó bá rí ìyàwó ẹ̀ tí ò rí súnmọ́ ìbànújẹ́ ọkàn ni ní máa fa àìsàn ọkàn fólówó ìbànújẹ́ àìsàn tí bólówó tí è máa ṣe inú ẹ̀ là ń sọ nínú kánsà sọ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi wọ́n wá ní àkánsà ló mú un kìíní yẹn àwa wọ́n à tí ọba dẹ̀ múra sí yóò pa á àwa máa lò ọ̀tún a máa lò sí àwọn yẹn ó máa ń pa wọ́n ń pààyàn ìbànújẹ́ ló jẹ́ fólówó fọ́ obìnrin ìbànújẹ́ àìsàn tí máa bá nínú ẹ̀nìjú wà ẹni tí ò lóyún tíkùn rẹ̀ wú kí ló ní mo wí ìjú wa burú ẹ̀yin alákọ̀wé máa ń pè ní fibroid àlùmọ́ ìkúnyà á wú a dìde a wú láàárọ̀ tó bá dalẹ́ á lọlẹ̀ bóyún ṣe máa ń mí ní ìjú ṣe máa ń mí ìbànújẹ́ ni kò sẹ́ni tí ó rí i pé nǹkan mí nínú òun tí èso ọmọ tí ò ní bànújẹ́ ìbànújẹ́ ni fólówó tó èèyàn bá wá nítọ̀ ṣúgà tí wọ́n bá wá ló ní jù wọn ò sọ pé sàn fún torí gbòyàn ò ní àà téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà kílẹ̀ yìí máa ń pè é alákọ̀wé diabetes téèyàn bá ní tí wọ́n bá tíjà lọ bá jáàyàn jẹ tó bẹ́ẹ̀ ṣẹ̀jẹ̀ yóò dìgbò kò lóògùn mọ́ o yóò máa kẹ́ni o ìbànújẹ́ ni gbogbo àwọn àìsàn yìí àìlákìíyèsí ni kí jẹ́ dákọ́lẹ̀ fọkùnrin ṣùgbọ́n ọ̀làjú alákọ̀wé kéèyàn má kíyèsára nígbà tó bá sùn tó bá jí tára rẹ ò gbé ẹsẹ̀ rẹ ń kú rírì ò fura sí apá rẹ ń kú rírì ò fura sí o sùn ejò ń lé ọ kí ò fura sí ọ ń lọ jàǹkáríwọ̀ ń kọ́ ẹ lójú ò fura sí o sì ní ò sí kí ni ò sí ìwọ nǹkan kalẹ̀ jọ ń rìn kí ni mo wí. Hmm. òun àti nǹkan ló jọ ní òde ní òsì nǹkan. mẹ́wàá ń bẹ hmm. hundred ń bẹ one thousand ń bẹ. Hmm. o lóyún nú ikùn rẹ wú o fura sí o ní kí wọ́n ṣe àgbo àbágunmu fún ẹ kó o máa mu lálalẹ́ lálalẹ́ kó o máa yọ́ dànù kó o máa yọ́ dànù kó máa yọ dànù kí gbogbo ẹ̀ yọ kúrò lára rẹ̀ táyé bá ń ṣèyàn tó bá gbéṣẹ́ fún lọ lóyìnbó tó bá gbé sórí tébùrù tí ó bá lò wọn ó gbé e kú wájú rẹ̀ ọwọ́ abẹ́ pé ọlọ́run jẹ́ ó ṣiṣẹ́ fún mi o ọlọ́run má jẹ́ wọ́n gbà o ọlọ́run má jẹ́ wọ́n dá wọn lọ́nà o ẹ bá ń bẹ́ bàbá o àwọn èèyàn wá bẹ̀ fún ọ̀nà á ṣí fún àìsàn tí èèyàn bá ń rí nǹkan téèyàn máa jẹ ó dàbí pé káìsàn máa ṣèyàn kọ ọmọ yẹn jẹ kó rí yẹn kọ ọmọ lè jẹ ìbànújẹ́ ni ṣùgbọ́n tí pa ọ̀pọ̀lọpọ̀ olówó ìdákọ́lẹ̀ àìlèsúnmọ́bìnrin ni takura yàtọ̀ ẹni tí ó lè ṣe déédéé ìròyìn ni ọmọ sí ah nígbà mo pàdé Rasida lánàá ẹ̀ẹ́mẹ́ àrùn mo ṣe lọ́ba débi yóò tó bẹ̀rẹ̀ ìròyìn ara tí dídí oníṣe nǹkan kó bó burúkú ni ìròyìn ibú tí ọmọ ṣe kiri àdúgbò nu kálukú ó ti mọ ṣùgbọ́n ẹni ó lè ṣe tí ọba lè ṣe tára rè gbé bí ara ìbànújẹ́ ọkàn ni yèyí oge mo ní pààyàn èṣù ọmọ wa gbé wọn fi lọ yan o wọn fi lọ yan o wọn sọ fẹ́ nìkan o. má jẹ́ kí wọ́n má sí rẹ o ò lè já àfa ẹnlẹ́ má sí. ànábì lóògùn ńgbà tí ó lè súnmọ́ ìsá àìdá tọrọ àti àà má tó àṣírí iṣẹ́ tán bàbá yẹn lò ó súnmọ́ ìyàwó ọkọ rẹ̀ fi fi kún méjèèjì ó fi kúnlẹ̀ ó fi gbóúnjẹ fún ọjọ́ kejì máa ń sọ pé ọlọ́mọ léwu ẹrù ọlọ́mọ ń gbádùn bàbá àṣàlẹ̀ ní fúlàní ń pè ní mẹjọ́ rẹ̀ kí ni mo wí. mẹjọ́ rẹ̀. Hmm. wọn náà ṣe ti gbọ́ fúlàní ta ló kọ. àṣẹ máa sọ lórí ètò. pé kí ni. àṣẹ máa sọ fúlàní lórí ètò. pé mẹjọ́ rẹ̀ hmm. <laughs> ah, tóbìnrin bá ń gbádùn mẹjọ́ rẹ̀ yóò ṣe ọbẹ̀ fún inú rẹ̀ ó dùn ṣùgbọ́n tó o bá gbádùn mẹjọ́ rẹ̀ bàbá olówó má jẹ́ dírẹ́fà ọmọ gbéyàwó rẹ̀ jáde yóò tẹ́ sí ẹ̀ adùn oúnjẹ ọ̀tọ̀ adùn ká bóbìnrin ká ṣeré ọ̀tọ̀ oògùn oorun kan ní lọ́tọ̀ tí a bá sún mọ́bìnrin ìyàwó àtọkọ ẹ sùn ẹ jí lákòókò gbàtẹ bẹ lọ́n lẹ́lọ́wẹ̀ nàmà tó bá sí ẹ̀mẹ́ta ara mọ́ta tó Jagunlabi ọmọ gbé ni wọ́n ti ní àwọn àwọn kinní báwọn nǹkan tó dáa ti ń wo iṣan. àájò bẹ mọ́kà ẹ ṣáájò ẹ ṣáájò ànábì ṣáájò ará mọ́kà ṣáájò rọ́ní ọmọnìwọ̀n ṣáájò gbogbo lárí wòlíì kan àwọn ráwọn kan ráwọn mo ní lọ mú nǹkan wá lókè ìyá àbèjì òkè ló ti bá ti fa àwọn màálù jáde jẹ tó ó ní táwọn káyọ̀dé fi lọ lóyìnbó fi dé ọmọ nígbà bàbá sọ̀ka ló ní mo wá jẹ ń jalè olúwa ni wọn náà ti mọ̀ nù tó jalè olúwa kọ́ ló wá jẹ ó jalè olúwa níbi téèyàn ọba ti rí wòsàn ó jalè olúwa ni ẹ̀sìn òdi àjò lọ́wọ́ tẹ́mi rẹ̀ bá gùn kò sí tó ṣe fọ́nà tẹ́mi rẹ̀ kúrú kò sí tó ṣe fọ́nà ká lu àjò yẹn ìsítí ni ká tọ́jú ara wa ìsítí ni ká bẹ lọ́hùn ìsítí ni. Ah, ah. ọlọ́run tó dá gbogbo kí tó ní àwùsù bíi láì bí náà ṣe tọ́ ní ọ̀rọ̀ jíìmù ọlọ́run yà mí ya burú àìsàn tí ń ṣèyàn lára burú ni kọ́lọ̀ wọn yàyàn yá ni àwùsù bíi láì bí náà ṣe tọ́ ní ọ̀rọ̀ jíìmù ọkùnrin tó fẹ́ yàwó tó dáa tí ò rí súnmọ́ aburú ni ọkọ tí ń sòtì ìyàwó náà tí ò lè ṣe nǹkan kan aburú ní sòtì aburú ah, pọ̀ tí ń sòtì yan ó gẹ̀ẹ́jọ̀rọ̀ mi àwọn àìsàn tí máa fa burú nù àwọn àìsàn tí máa fa wàhálà nù tí máa pààyàn àwọn àìsàn àmúmọ́ra láyé john tọmọkùnrin ọba tí kàtọ̀ sí àwọn bàbá ìmọ̀ bó lè ṣe bá ti wá súnmọ́ obìnrin kan tó bá níyà bàbá ẹ̀ wá wo kíní ti ṣe mí àtọ̀sí ọlọ́yún ló kó wọ́n wá ní ká lọ lè mú mọ́rìwò ọ̀pẹ àwa gun wọ́n wá gbó pẹ̀lú ògùrọ̀ a ní gbé e mú àwa máa tọ̀ àwa máa tú pìtì pìtì ara wọn ni ó ti dọkùnrin wọn á jẹ́rìí rẹ̀ bó wọ́n lè fẹ́ yàwó fún un tọkùn ọmọkùnrin ọba ti kọ́tọ̀ sí jọ kò tí ì ṣe gbajúmọ̀ wà ó ní ṣètọ̀ wọ́n fi páìpù sí orí oko rẹ̀ níbi páìpù ní tọ̀ sí ní sì ń lámúmọ́ra ìbànújẹ́ ni ìmọ̀ pààyàn ni dàbẹ́tìsì ń ṣèyàn ìbànújẹ́ ni ìyẹn lọ ń tọ̀ lẹ́ẹ̀meje ẹ̀mẹjọ kò lè sùn kanlẹ̀ kọjá pé bọ̀ bá jí ìdájí ló tọ̀ ẹ̀gẹ́ ni ó sáré lọ́tọ̀ wìrìwìrì ẹ̀kẹta ó ti tọ̀ díẹ̀ sábẹ́ bẹ́ẹ̀dì ó ti tọ̀ díẹ̀ sí orí táàsì àwọn ọmọ ní olùsirò ọkọ̀ wúwo wá lélẹ̀ àìsàn méèké bàbá àríyá bàbá ara kìíní àà orí rọ́ọ̀gì yìí ń rún kò sí ní márùn-ún gbà tó ń bá jábẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì lámú mọ́ra a wá bí àwọn èèyàn wọ́n á ṣe é lágùn mu wọ́n á ṣe é lágbo ò ní nítọ̀ ṣúgà mọ́ ẹ̀mí ó gùn torí pé adùn ara ni mọ̀ ń jáde ó rí i pé téèyàn bá tọ̀ ìtọ̀ tó jẹ́ ìtọ̀ ṣúgà èèrà ó pé bò ó ńlẹ́ fi mọ̀ pé ìtọ̀ ṣúgà lèèyàn ní ni wọ́n fi ń pè ní ìtọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà kọ́ ìtọ̀ oyin gan ni o oró máa ń dún yòyòyò ni ayé kan pè é nítọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà báwo. ìtọ̀ oyin ló yẹ kán sọ. ìtọ̀ oyin ló yẹ kán máa pè é torí ọba ti tọ̀ ọ́ lẹ̀ báyìí tẹ́ fi mọ̀ pé ó ní torí bàbá olówó kan àjọ lọmọ káwọn sọ fún wa tọ̀ kò síbi tí ò ṣe rà á mú ìrà à mo ní bàbá bàbá ìtọ̀ ṣúgà ló náà ló wá bẹ́ẹ̀ lọ́mọ káà lọ́ọ̀yà wa bẹ lọ́rùn rẹ̀ òtètè wá gbàgbó rẹ̀ tẹ́lẹ̀ kejì tó dọ́dọ̀ mí sí ní bàbá ramon ti ṣe ah, mọ̀lájú àgbà mọ́kà náà ni nígbà tó di rágbó tí mo ṣe mọ́kà mo ní ìṣe ní sàgbó àwọn lọ ń fún kálukú lábẹ́rẹ́ tí mo sì rómi ọ tí mi rọ́sàn wẹ́wẹ́ tí mo rí gíríńjà tí mo ní ìwà ní fọpọlọ mi wá tí fi kun kí n ṣàgbó níṣẹ́ ní mi hùwù tí kálukú wá ń gbàgbó lọ́wọ́ mi yìí arábù wò ọlágùn wá lójú ẹsẹ̀ ó ní à bàbá ẹ dúró kí n máa tà á ní tẹ́rì yáàdì àwọn arábù ní kí n dúró kí n máa tà gbó tẹ́rì yáàdì mọ́ lọ́lọ́ òní dáyé mi padà sẹ́yìn mọ́ èmi ń sọ sọ́kàn ara mi pé wọ́n lọ́ máa tà gbó tẹ́rì yáàdì ike mínírààsì tẹ́rì yáàdì ike mínírààsì tẹ́rì yáàdì ní bàtà bàtà ọ̀gbẹ́dì odò wò òun wò sọ́kàn rẹ̀ èmi àlùbáríkà ìjọba ogun tó digbódú. ogun hmm, nìkan nìkan. aa ah, mélòó ló fẹ́ sọ mélòó ló fẹ́ sọ mélòó la fẹ́ sọ nú ogun ah, ọlọ́run tí a bá ṣe àjò fún yàn tí ọba ti lé òṣìṣẹ́ àbí ọba aláàmú àjẹpẹ́ àkókò ọlọ́run ló kù ọ̀nà méjì ifá o tí ìyá ọmọ fúnra ẹ̀ ló fọmọ ẹ̀ dájọ́ àjò nìkẹ́ tó ṣe é fún kọ́nù tó jìn kọjá pé ẹni ó súnmọ́ náà lọ́ fà kalẹ̀ ìmọ̀ ńlágbára but kò sí tájò mutí pẹ̀lú àdúrà kí ló ní mo wí. tájò mutí pẹ̀lú àdúrà. kò sí olówó tí nǹkan máa ṣe lágbo ara tí ó ní dùnnú ikú náà ní ọgbẹ̀yìn tí ọba wá solúsàn èkejì nu kéèyàn lẹ́tọ̀ọ́ èèyàn gbà kọ́mọ́ rí ìgbà yín máa polówó hmm. kí ni onímọ̀ wí. ẹyàn lẹ́kan èèyàn gbà kó má rí gbà. àìsàn kan ni lọ́tọ̀ bí àwọn tó ti ṣiṣẹ́ ọgbọ̀n ọdún àtọdún márùn-ún kẹ́tọ̀ wọn wá há sọ́dọ̀ ìjọba pẹ́ńsọ̀n wọn kọ́ mọ́ wàá rí gbà lẹ́wàá fi sọ pé gbẹ̀tọ́ mi fún mi gbé ọṣẹ gbẹ̀tọ́ mi fún mi wọn á wá rántí rẹ̀ sí rere wọn láwọn kan tó lóṣogbo bẹ́ẹ̀ náà bàbá kan ló lọ sí tí òróró kinní rẹ̀ gbà irú yẹn ìmọ̀ apáyàn èèyàn náà lóògùn tọwọ́ bá wà lára èèyàn ẹ̀tọ́ èèyàn wà níbi kan wọn ò ní fún lẹ́tà rẹ̀ wọn ò ní mú un fún lẹ́tà ayọ̀ rẹ̀ wọn ò ní jó tẹ̀ lọ́wọ́ ẹ́ kò pọ́sibù bẹ́ẹ̀ yeye oge yeye oge ọlọ́run ṣàánú wa nàìjíríà gbogbo àgbáyé láìsàn ń ṣe ń sara amọ́ka ń sara kẹ́lẹ́ oògùn ni wọ́n ń lò sí àjò wọ́n ń lò sí ẹni tí ò bá lo àjò kò lè sóríire ah ojú tó lé o ojú tó lé àdúrà wa gbà o àmín àní ṣíṣe o àmín àní ṣílẹ̀ tẹ o àmín àròjú rere ọlọ́run àmín wọ ọlọ́run wọ láàárọ̀ wọ lọ́ọ̀sán wọ lóòrù gànjọ́ àìsàn tó bá tẹ̀sù fi pamọ́ sí gbogbo wa lágbo ara ọlọ́run dákun mú un kúrò ọlọ́run dákun mú un kúrò wọ́n jà wà nú àìsàn wọ́n jà wà nú ìbànújẹ́ wọ́n jà sunkún lórí ọmọ wọ́n jà sunkún lórí aya tọ́mọ ẹni bá ń wùwàkiwà ẹ máa bolówó nú jẹ́ o àìsàn ọkàn ni o tọkọ èèyàn bá ń hùwàkiwà ẹ máa bolówó nú jẹ́ o àìsàn ọkàn ni o bíyàwó èèyàn bá ń hùwàkiwà ẹ máa bolówó nú jẹ́ o àìsàn ọkàn ni gbogbo tí ń já àìsàn ọkàn tí ń pààyàn pọ̀ ṣùgbọ́n àìlámojú àìgbàdúrà sí níjọ́ wọni lára àìlú àjò sí níjọ́ wọni lára ànábì ìlú àjò ni ọmọ bọ̀rọ̀ rẹ lọ́yàn ni ọ̀fẹ́ jẹ́ ànábì ọlọ́run ọ̀fẹ́ jẹ́ wàlẹ́ ọlọ́run ọ̀fẹ́ gbádùn ayé ó lù àjò ni ọmọ ọdún táwọn ti ń bá bọ̀ yìí ọlọ́run á sì tún lójú bẹ́ẹ̀ lọ láyé á sì tún lójú bẹ́ẹ̀ lọ tẹ́ bá dẹ̀ ṣe máa tọrẹ máa ṣàánú ahun pa ẹlòmíì yíyí oge ó dijọ́ mẹ́jọ ahun pa ẹlòmíì kí ni mo wí fún ẹ ẹlòmíì ah, ah, wọn afá yóò gbowó lọ́wọ́ mi wọn ò ní gbowó lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ àìsàn tó wá wà lára rẹ ò ti gbowó lọ́wọ́ rẹ ṣé bó lè kúrò ló fi lẹ̀mí gúngùn ló fi rówó mi tó fi sórí rẹ wòlíì yẹn gbowó lọ́wọ́ bí kò ní gbowó lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ ṣé bó lè dànù ni ẹlòmíì ti wà ní kò lè tọ́jú ara rẹ̀ wọ́n ti dè mọ́lẹ̀ kí ni àporúkọ rẹ̀ lẹ́ẹ̀kan yẹn òun ti dì mọ́lẹ̀ pàṣẹ àbí kí ni à ń pè áńgẹ́lì ti mọ̀ dí ọ̀nà. áńgẹ́lì tó ń di um, balógun pàṣíà. balógun pàṣíà hmm. ó mú ẹlòmíì mọ́lẹ̀ ẹni tí ó lè súnmọ́bìnrin tí tí wá solúsàn sí balógun pàṣíà ló dínà rẹ̀ ẹni tí jù wà nù rẹ̀ tí ò wá solúsàn sí balógun pàṣíà ló dínà rẹ̀ ẹni tọ́mọ rẹ̀ yẹ kó fẹ́yàwó tí ò fẹ́yàwó balógun bá ṣe àlódínà rẹ̀ ẹni tọ́ yẹ kọ́mọ rẹ̀ rọ́pò alálùbáríkà tí ọ̀pọ̀ pa alálùbáríkà balógun bá ṣàìlú bínà rẹ̀ ni wọ́n wá ti àdúrà tí wọ́n wá jagun bíi bọ́ǹbù pẹ̀lú àwọn ajo torí bíbélì ni ká fi ti kísárì fún kísárì ká fi ti ń jẹ́ tolúwa fólúwa kísárì oníwèélé ni oníwèélé ni jésù wà wájú ọkọ̀ wọn lọ wọ́n wá dáa dúró wọ́n wá wojú jésù ànábì sáré ẹ fi ti kísárì fún kísárì ká fi ti jẹ́ tolúwa fólúwa ẹ fún kísárì lówó òwe lé ẹni èṣù ni gbogbo nǹkan tó bá jẹ mọ́ kéèyàn ò ṣe tó fi lè jẹ́ kéèyàn ráyé ẹni ṣe ẹ má jà rojú ẹ má jà nira wòlíì wa ni a má ṣáájú wòlíì ń ṣáájú àfáà wa ni ẹ má ṣáájú àfáà ń ṣáájú wọ́n ń ṣáájú mọ́kà kò sẹ́ni sí ìṣáájò pásítọ̀ tó fi mọ́gùn sára ìyàwó ẹ̀jọ́ sí kò ṣáájò ló tẹ ló tẹ ń dì ẹ babaláwo ṣe rọ́ọ̀lù tó kú ẹ ṣáájò bí ọba mọ̀nà ájò ni o ṣe kó ṣoògùn olè sí ìtìlẹ̀kùn yìí tí mo fi lọ tí mo fi dé kí wọ́n bí ìyá láyé ọmọ náà dá kó wá bí yọ́ máa pòrì wà láyé máa pòrì kò ní kú òun bí tí fi dé láti Mọ́kà ájò nù ìyọ́n ṣáájò ni ìyọ́n máa ṣáájò ni o lè súnmọ́bìnrin ọ̀ṣáájú ìjúmbẹ lára rẹ ọ̀ṣáájú onítọ̀ ṣúgà ọ̀ṣáájú ayé ní ṣíọ̀n balógun báṣà ti mú ọ ọlọ́mọdé mú ẹni kọ̀ọ̀kan wa aláòlà alákùwátà abiláyà líle àṣẹ. òun náà ni ẹ ti gbọ́ yẹn fún ìkẹ́ni tí ẹ bá ń kojú àìsàn tàbí àrùn kan àìsàn lórúkọ méjì oníbòmímọ́ra kí n pẹ́ tú mi síta kí n fi ẹ́ lẹ̀ fún gbogbo ẹ̀ torí pé àṣà olówó ṣohun gbogbo tán ó níbì kan tó jẹ́ wípé wà ní láti sọ̀rọ̀ kán lè mọ nǹkan tí wọ́n máa ṣe fún ẹ kàn sí bàbá àlùbáríkà òbí dànù fún èkéyìí àrùn tàbí àìsàn tí o bá ń ṣe ẹ́ wọ́n wà ní ìjẹ̀dẹ̀ kíbi tẹ́ wá tí mo ṣe pé dékòdó garage ẹ̀mí tó ń lọ sí ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní gbódú junction kẹ́bìrì bàbá àlùbáríkà tàbí kẹ́ ẹ pé zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four.